iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èyí kí n lè jẹ́ dọjọ́ alẹ́. ṣé nǹkan tó bá mi dánwò lẹ́kọ̀ọ́ máa máa bá mi try irú ẹ̀ mọ́ o tó bá tún try ẹ̀ má wà nìkan tó máa fojú ẹ̀ rí Káyọ̀dé Káyọ̀dé. Kí ni problem? What you are doing is not fair. Ṣé kò tó ń ṣe tó dáṣá? Káyọ̀dé orí mi lórí ìdúró. Ó dẹ̀ ṣe ń kiss obìnrin mi. Káyọ̀dé ibo náà ti ń ṣe irú ẹ̀, etí wo ló ń bá gbọ́rọ̀ ẹ̀? Káyọ̀dé the show òkè. Baby, mò ń wọ̀nà ẹ̀ o, mo dẹ̀ ń wọ̀nà ẹ̀ o, kò kí ń ṣe torí ti ẹnìkan Kini, ṣe dá kínní, ṣé o mọ̀ bẹ́ẹ̀? Ó lè a lè sọ. And ṣo mọ̀ pé owó mi mo ná fún ẹ, kí ni problem ẹ? Don't ever try that with me again. Káyọ̀dé, Káyọ̀dé, I will try that again, again and again. So you get that into your skull. <sighs> ah ṣáyé mi ò lè ti bàjẹ́ báyìí àbí kí ló tún kù tí mo fẹ́ máa fi ayé mi ṣe. <sighs> bóyá kí n lè kúkú máa ṣiṣẹ́ aṣẹ́wó at least kò sí nǹkan tó kù tí mo fẹ́ ṣe mọ́. for us. iṣẹ́ mi ò ní bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èyí kì í lè jẹ́ dọjọ́ alẹ́ iṣẹ́ mi ò ní bàjẹ́. ọmọ ìdá ẹ sà yà yà yà yà dáadáa dáadáa bọ̀bọ̀ tí mo ní kó wá bá mi dá ayé padà. ọ̀gá ẹ òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o má ṣe bàjẹ́ o èyí kí n lè jẹ́ dọjọ́ àyè. sà yá yá àpẹlẹ yàgbà tí mo ní kó bá mi jẹ́ what do you mean kí ló sọ ṣé yẹ̀pẹ̀ tí mo ní kó bá mi jálé lé. ọ̀gá yẹ̀pẹ̀ gidi ni. mo rò pé òrí nǹkan tí mò ń sọ fún ẹ look at this it's half sand lélẹ̀ ìyẹn ni kiri tó yẹ pé tẹ bá fi yọ block block yẹn strong ni sà. wọ́n rìn lélẹ́yìí safsan kiri lélẹ́yìí safsan. all right ìgbà tèmi sọ pé nǹkan ò dáa tí wọ́n sọ pé ó dáa ẹ ti parí family house Ah. ọ̀gá. kí ló kí ló ṣe. mo ń béèrè kwẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe é ti parí family house yín àbẹ́ẹ̀ ti parí ẹ̀. bí ìrìwò lẹ tún bí mí anyway tẹ́ ẹ bá ti parí family house yín kó yẹ pé kó lọ fi parí family house yín. Ah! ọ̀gá ọ̀gá ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀gá ẹ gbọ́ ní professor. ẹ dàpọ̀ ṣé tó wọ lọ́kọ̀ ní kí n sọ ní sà àbí tàwọn mọ́là tó lòdù. ọ̀gá mi ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn dàpọ̀ tẹ́ ẹ bá tiẹ̀ wá ro gbogbo ẹ ẹ ẹ ro tówó lóko ẹ jọ ẹ jọ. no wait wait wait kí ló kàn mí pẹ̀lú gbogbo eléyìí tó ń sọ yìí kọ̀gá ṣàánú ẹ o àtòwó olóko àtòwó kìnìún kí ló kẹ́mi pẹ̀lú yẹn wọ́n ló mọ bó ṣe máa sanwó olóko sanwó mélòdù ẹ̀ ok má jẹ́ kí n padà dé bá yẹpẹ̀ bí all um, ìwọ ta béèrè mi. kò sẹ́ni kẹsà. kò sí àbí o ò lè sọ̀rọ̀ ni. kò sẹ́ni kẹsà. all right alájọ tí kò owó wá fún ẹ. ok tó bá ti kó dé òfun mi. kọ́mọ ń kó à ń Ah! Eh, eh. ọlọ́run o èmi bá mi sọpayé ń ṣe mí ẹ dákun ẹgbù ẹgbù ẹgbù sáfsàǹdì lélẹ́yìí wọ́n dẹ̀ sọ fún mi jọ yẹn o wọ́n ní yẹ̀pẹ̀ tó jẹ́ pé táwọn bá fi yọ block block yẹn máa strong mo ní ọ̀gá sáfsàǹdì lẹ́nìí wọ́n ní wọ́n ní fine lẹ́yìn táwọn sọ ní ẹ̀wù sẹ̀tìrìpáyé ń ṣe mí ẹni tó bá mi sọ̀rọ̀ tí mo gbọ́ tó jẹ́ pé tó sọ ni mo ṣe. Ah òrè yìí ti rí lẹ́nu báyìí àwọn bá ti ṣe wọ́n bínú ọmọ ọkùnrin ọmọ tá à ń ṣìgá yìí olóhùn òrè bẹ́ńjìnì rà nígbà tí ọ̀rá bẹ́ńjìnì kọ́ra sẹ́bùlọ̀kù tá a bá ń fi eléyìí tá a bá ń fa bẹ́ńjìnì sẹ́bùlọ̀kù làwọn fi sí mímọ́ ilé mi àgbàlagbà dùdù sọ́rí àti àtòdọ́sàn rẹ̀ sọ́dọ̀ mi ọmọ mi <laughs> ọmọ mi ò èmi ò ṣaàgùn ṣamúnimúni èmi ewé gbèmí lọ ṣaàgùn ṣamúnimúni ewé ń jẹ ògùn ń jẹ hmm, ewé gbèmí ń jẹ mo ṣaàgùn títí tí mo dorogún ewé nú oko ògùn náà jẹ́ ń gbádùn ara mi mọ́. bàbá àwọn yẹn sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ ó ní mo fi tọ̀ yín wá pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ gbà mí kẹ́ ẹ rà mí ká lọ. olóògùn ah olóògùn ah, arọ mi mọ ìjà ẹkùnrin olódùmarè ló kú sí ẹsẹ̀ kan ṣòro ní àṣírí arọ mi mọ ìjà ń bẹ lórí ìmí olóògùn tó wá rí oògùn tí mo ní mo sá mo bí ilé ọ̀rọ̀ ebe òlòlò rẹ ti o kiwi òrí nǹkan fi ṣe àbí bẹ́ẹ̀ kọ́ olówó báwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́ kan ṣe kò bo ojú ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún àbíkọ́ gbọ́ o tọ́ọ̀bà gbọ́ bọ́ọ̀bà pọ̀nìkà ọ̀ṣọ́ ti bọ́ọ̀bà yan gúgúrú ọkùnrin ìlú òjò ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni òbí tútù bí sára ni kì í máa lọ ṣe. Báwo ni máa pẹ́? Àbáwọ̀ ti parí yẹn. According to map tí mo jọ pẹ̀lú research mi, ilé yẹn wọ́n lè transparent ló wà ń bẹ̀ tàbá ti wọlé tàbá di ọwọ́ ẹ̀yìn a máa rí one exit ṣàwárí exit tàbá lè mọ̀ǹtẹ̀ dáadáa wọn tó bẹ́ẹ̀ wọn lè escape. Are you sure? bàbá sì ti lò hundred percent. ṣé wọn làájá ṣá. no kò sájà ń bẹ̀. báwo wà ní security. bàbá ṣe yẹn àgá yẹn ti láì kó obìnrin jù mo mọ bó ṣe máa handle mo máa rí tóun àtàwọn ọmọ ọlọ́kọ̀ọ́kan máa ń ṣe eré òṣì lẹ́nu géètì yẹn mo mọ kó tó pa ẹ̀fìn yẹn lẹ́yìn that's good. kí wàá ní strategies that fẹ́ operate. boss èmi máa wà ní entrance mo máa wà ní exit smart must try. <laughs> I trust you. Bọ̀bọ̀ kékeré come máa ń gba English lọ́wọ́ Put him ti máa wà ní T junction níwájú do talks back. It's máa gbé báàgì sẹ́yìn. Ṣé tí wàá ti jọ́dọ̀ ẹ̀? Àfin English ti máa fi strike and make sure o gbọ́dọ̀ sí fuck up okay. yes boss. iṣẹ́ mi ò ní bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o. ọ̀gá ìmúwárí èmi lọ́wọ́ àdúgbò ẹ̀sìn ọ̀gẹ́dẹ̀ mi lọ́rẹ́ mi fún. ìjọba mi ló sọ fún mi síta tí mo ìwúlò ní ọ̀pẹ tí ká mọ́tò lọ́wọ́ láti láti ní ìjọba. sọjí o sọjí ilé ayé ara tó bá sọjí ilé ayé ara ọ̀rọ̀ rẹ òbí bó ṣe rí yẹn òdúrà mo sọ fún ẹ tí dẹ́gbà ọba sọ fún ẹ òun náà kò gbọ́ lọ́wọ́ ẹ gbọ́ èló lọ sọ fún mi náà. èmi náà ní láti sọ fún ẹ pé yẹn ti bàjẹ́ kọjá ìlàjì. ọ̀ lẹ́kọ̀ọ́ túmọ̀ sí pé owó tí mo gbà lọ́wọ́ ẹ̀ owó rẹ́ǹtì ni látẹ̀lú ilé ẹ̀kọ́ lọ́dọ̀ mi tó fẹ́ dìmọ̀ ni ẹ̀ tó fẹ́ fẹ́ dìmọ̀ ni àbí ọfẹ́ dìmọ̀ ni ẹ̀bẹ̀ kí ló fẹ́ wọ abáyé rú bí asọ́nà àpẹẹrẹ ọwọ́ náà kí lọ gbogbo àwọn ẹgbẹ́ tí mo gbé tipa ẹlòmíì ti bẹ̀rẹ̀ sanwó tán ẹlòmíì ti tún sanwó mi wọ́n á bá mi sọ̀rọ̀ sílẹ̀ tó fẹ́ dìmọ̀ ni àbọ̀ ni oje ọ̀rẹ́ oje ọ̀rẹ́ àṣìlọ́dẹ ọ̀rẹ́ gbàmí ló ṣẹlẹ̀ ó má mọ̀ dá lóhùn òde oníranù ni ọkùnrin sọ jíye o òun náà kún ọ̀wà wa díà bàbá fi lè gbọ́kọ̀ fún yẹn ní installment ó ní láti sanwó yẹn tí ò bá ṣe kí la máa ṣe. wọ́n gba mọ́tò lọ́wọ́. à gba mọ́tò lọ́wọ́ ẹ̀ mo gba mọ́tò lọ́wọ́ ẹ̀ sí níbẹ̀ mi ló ló ló ló. ọlọ́mọdé yẹn dà ẹ dábò tó lọ bá ti lè sọ ọ̀pọ̀ yẹn dábò tèmi dànù. èmi yóò wá tí arákùnrin dáadáa gbogbo àwọn táyítà ti rí wọn pariwo àìsàn ẹ̀yìn ló ń ti gbé tiẹ̀ kí ló ṣe fẹ́ rí sàn kò lè rí sàn. ìwò agbárí ẹ̀ tẹ́lẹ̀ lóòótọ́ mọ̀lẹ́rì ah, àtẹ̀yìn láì tó ti pa ara síwájú. Christian tó fi bá láti wájú lọ sẹ́yìn ó fi hàn pé ayé rẹ̀ ti dà. Thank you àjẹjù iṣẹ́ mi ò ní bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èyí kí n lè jẹ́ dọjọ́ alẹ́ iṣẹ́ mi ò ní bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èyí kí n lè jẹ́ dọjọ́ alẹ́. bíbélì pé ègbé ni fún ẹni tí a pè tó jẹ àti wípé ègbé ni fún ẹni tí a pè wá tí kò bá mi. amúmi rí ogun ńlá níwájú ọmọ ẹ amúmi rí wípé ọmọ ènìyàn ń tiraka ọmọ ènìyàn ń di ìjàkadì láàrin ogun àmọ́ ọlọ́run nìkan ló lè mú ọmọ ènìyàn borí ogun yìí arákùnrin ah, ìbá dáa kí ẹ gbọ́ ìbá dáa kí ẹ gbà kí ẹ gbà fún ọlọ́run nítorí pé ọlọ́run ọba nìkan ló lè bá mi ṣe ẹ tí ó wà níwájú àdàkì ìgbà nítorí pé bíbélì ìgbọ̀n ó sàn ju ọ̀rọ̀ ìfẹ́ tí sílẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ó sàn ju ọ̀rọ̀ àwọn ọmọ tó wà nílùú èkó níbà ká bá yín fi àdúrà jagun tó bá ti rí ohunkóhun tá a lè fi hàn yín lọ́wọ́ ní ti ẹ̀kọ́ ọlọ́run ní ti àdúrà a ó ṣe fún yín láti rí i pé ẹ la ogun jà. ẹ jọ ẹ fún mi ní àdírẹ́sì. olú ilé ìjọba òjò sí ìta wa ẹ̀mí nọ́mbà nineteen máfòlù ní ìlú èkó bíbá tí ẹ bá ti dé máfòlù kù jọjọ ẹ kàn béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ẹ bá rí wípé ìjọ aláyọ̀ lẹ̀ wọ́n máa tọ́ka ẹ̀ sí. ẹ̀mí mímọ́ ọlọ́run á máa bá yín. Thank you. ó ń bọ̀ o ọmọ olè o tẹ́lẹ̀rú gbẹ́rù rẹ̀ o ọmọ olè o wọ́n ti dé o ọmọ olè o tẹ́lẹ̀rú gbẹ́rù rẹ̀ o àdàbẹ́ni sẹ́sẹ́ àdàbẹ́ni ìyájẹ́ àdàbà tí ọ̀rọ̀ àkójúmọ́ tó mọ́ àdàbà tó ní àkúwẹ̀ igi dẹ̀yẹ fò dẹ̀yẹ olódìá fún ọ̀kàrà àdàṣẹ́ oríire ń tèrè oríire ń tèmi oríire ń tiẹ́ ó dàṣẹ́ náà ìtẹ́kù lọ́rọ̀ bí olódìá fún ọ̀rọ̀ ìdájọ́ kìnìún nígbà tí bàbá fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ wọ́n ní bàbá òní sọ̀rọ̀ gẹ́gẹ́ wọ́n wá wá ajá wọ́n fi síbi ọ̀gẹ̀dẹ̀ wọ́n wá àgùntàn wọ́n fi síbi ọ̀gẹ̀dẹ̀ kí bàbá wọn lè gbọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ mi làwọn gbọ́ nínú ẹ̀kọ́ ó gbọ́ títí èyí tí ó jù bàbá wa èkó tágbà jẹ́ òkà owó èkó mú ìbèbè ajá ń dì mọ́ èkó tágbà rẹ̀ òkà àgùntàn ń dì mọ́ èkó mú ìbèbè bàbá gbọ́ nìyí bàbá gúgé àgùlà bàbá gbọ́ gẹ̀gẹ́ bàbá wa gbọ́ gẹ̀gẹ́ tán ó lànà kó orin awó kó sí lẹ́nu ó ní ugo gẹ́gẹ́ ugo gẹ́gẹ́ o ọ̀rọ̀ mi là ń gò gẹ́gẹ́ ìyí o là ló kù. ayé mi o ayé mi o ayé mi o ayé mi o ayé mi o ayé mi o yẹ.

olóde fọmọlára ìka ọmọ ẹ̀sìn olùpọ̀nà àjàkáyé ọ̀dánù ẹ̀ wọlé ẹ̀yin máa ń lọ jagun ìsàlù ayé ẹ̀yin máa ń lọ jagun ìsàlù ọ̀run nígbà tẹ́ ń bọ̀ wọ́n ní kò lẹ́ ń lọ ẹlẹ́yìn lọ́lé ayé ẹlẹ́fẹ́ lọ pàtó máa ń jẹ́ ẹ̀yin tiẹ̀ ti dá ẹni tiẹ̀ ò ní dá mọ́. ọ̀run ní àwa ní pé ọmọ tó ń kọ́ ọmọ tó ń pọ̀ ní ayé ẹlẹ́wọ̀n mílà tó bá gé wọ̀ òun lẹ́ bá tiẹ̀ jẹ́ òun ní tiẹ̀ ò ní dá lọ́sọ́jí dọ́gba òun mílà lẹ́ni kò ṣe bí bẹ́ẹ̀ ni kò di ìwọ̀ ìgbà ìgbọ́dọ̀ bá tiẹ̀ jẹ́ ikú òní sọ jípa arúgbèrè ọpẹlẹ gẹ́gẹ́ gbẹmí ìrìn àjò mo rẹ pa mo pẹ pa ìfá di méjì èkó di méjì ọpẹlẹ gbẹmí ìrìn àjò. kẹwọ kẹwọ àìgbọmọdé àìgbọpọdà àìgbọpẹlẹ ẹnìkan ìgbọpẹlẹ olùsọ olú ọpẹlẹ ìbáṣe wíwé ìwé. èmi jáde lẹ́kọ̀ọ́ sọ̀kùnrin. ikú kan ìpẹ́ta lójú lọ torí pé ó ti di ìjọ̀gẹ̀dẹ̀ lójú pẹ́ẹ́nà náà ó ní pátápátá lẹ́nu ajá ó dùn jí kùtùkùtù ní bó ṣe fúlàmù ọjà gbẹ sínú ọdún gbà wọlé á ní yóò gbé náà mímú kọ́ láyé láyé ọmọ ọmọ tó yí lọ́mọ ẹ máa yí ṣùgbọ́n máa yí lé lọ́nà ìjọba ìwọ́n láyé ọmọ lọ́ta ọmọ ológun òwe kárí ọ̀sán pẹ̀lú ìkọ̀dà pẹ̀lú ìpapò tó bá dọjọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba kí ni mo wí fún ọjọ́ kìnìún ẹ sọ fún mi pé kí n má yẹ kí kẹ̀kẹ́ ó jábọ́. wo sọ fẹ́ gùn tọrọ gbogbo ẹni a bá tẹ̀ mọ́lẹ̀ kó mọ́ ṣàfihàn kó gbìyànjú àti jàjàbọ́ gbogbo ẹni bá fẹ́ jàjàbọ́ kó yẹ kó ṣara gírí mo sọ fún ọ mo ní kí ní ọ̀gbọ́dọ̀ bọ́ lọ́ọ̀ rẹ kó o lọ ti ṣe é. kò yẹ mí náà mo wẹ̀ tán báyìí kí n bẹ ìlà kí n má lọ bẹ́ẹ̀ ni mo gbọ́ ariwo ẹ̀rù bà mí kẹ̀kẹ́ òun ti jábọ́ nù bàbá. kí ló bá mi? wo sọjí àwọn àwọn kíní kan pátákó tí ìta pé èmi wá jẹ́ ẹ àwọn ìgbà tí àwọn wá sọ pé àwọn wá jẹ́ wọ́n wá jẹ́ ọ̀dọ̀ mi máa sọ pé èmi kọ́ ni èmi fún yẹn jẹ́ pé ẹ̀yìn rẹ̀ fún yẹn jẹ́ ló jẹ́ kí èmi kó mú wọn ti ọ̀dọ̀ yín nínú ló ní ibi yìí. ṣé ọmọ yín ló ń di iṣẹ́ àbúrò? ẹ ẹ ẹ àbúrò mi kọ́ ló ń wáṣẹ́ mi nìkan ló ń wáṣẹ́ èmi ni mò ń wáṣẹ́ mi ti bímọ tó dàgbà náà nǹkan tá a kọ síta yẹn kò jẹ́ nǹkan tó kọ sílẹ̀ ṣá. mo understand house rep ló wà níbẹ̀. house rep tí bá wá ní mo nídìí ọ̀sán ẹni tó máa bá mi máa fọ gbogbo rẹ̀ nínú ilé fọ aṣọ dáná ṣe gbogbo nǹkan tí mo fẹ́ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin obìnrin ni mo ní ìdí ìní ìdọ̀rọ̀. ẹ máa wà mọ́ mi ṣé ẹ mọ nǹkan tí ẹ kà sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọ mi mo mọ náà dá gan-an tẹ bá ní kí n bá yín fọ sọ máa bá yín fọ mọ́ mi ẹ̀ jù tòlótòló ẹ fún mi níṣẹ́ iṣẹ́ ò ní pa yín ẹ jù. ọ̀pọ̀ tí mo sọ jẹ́ pé obìnrin ìfẹ́ ọkùnrin ìṣiṣẹ́ ọ̀fà ó ní dírẹ́bà mi ọmọ oníṣẹ́ máa tó ní òun náà dẹ̀ ti mọ̀ ní tó àwọn tí mo fẹ́ ṣe nínú ilé iṣẹ́ obìnrin mi. Ah, ẹ ẹ wọ́n mi ẹ jọ̀ọ́ ṣé ẹ níṣẹ́ ohun tí Eh, tí ẹ fẹ́ ṣe mú mú kú sọ́gbọ̀n ó dàbẹ́ ní kí n bá yín kọlẹ̀ mú wọn lẹ́kọ̀ọ́ gan. ẹ̀rọ ghana wa máa wá ṣiṣẹ́ ní àbíkí wa àwọn àwọn àtàdá pọ̀ wà wá àtúntò ni. àwọn machine tó fi ń ṣàn pọ̀ ẹ̀ àtàdá ló fún ọkọ̀ gbogbo ẹ̀ wà ní sọ ẹ̀ bẹ́ẹ̀ yẹn gbogbo yẹn ni mo ní sílé tó kó mi ò ní ilẹ̀ you know what fún gbọ́dọ̀ mọ̀ kò ní ṣe fún mi pé drug contact aggressive as a phone number tó mọ̀ pọ̀ lè fi kẹ́ ẹ̀ tí mo bá rí iṣẹ́ tó dá tí pay. But for now, she she would have. Na ajá lọ ti kéèsì kan ní. Dúró. Ẹ ṣe o, ṣe bí kéèsì ẹ máa ṣiṣẹ́ ọ. Ẹ ọ wà jíjì. Èyí ò dé òwò rí ọkọ̀ mú lẹ́yìn oní kó wọlé kó máa. Bó ṣe wọlé dé yẹn kó yọ ọkọ̀ jáde kó yìn fún ẹ kó pa ẹ̀ rà. Ṣé hmm, John alákọ̀ọ́rí ọ̀dẹ̀ jẹ̀rẹ̀ kú pé idiot. ẹ máa gbé wọn kúrò bàbá yìí. ṣé àtẹ̀yẹ̀ bá rí ìpè tó tún ni àbọ̀ owó mi ò ní bàjẹ́ gbogbo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀. ṣe ẹni kó wa ni kó yé ìṣẹ́ tó gba ilé. ilé ìkọlà yẹn ò kọlà. ọ̀ máa máa gbé tẹ̀ tó rí. ṣe bọ́ náà ni. ó lé ní. ìwọ tó ni. ìmájẹ ìmájẹ ó yà mí lẹ́nu ṣé wọ́n gan ò wá fún wa wípé kì í ṣe ogun kékeré ló ń dààmú ogun gidi ṣáàlù yọ ẹlẹ́nu báyìí ó yẹ kó jáde sí ọ̀nà ayé rẹ̀ ṣùgbọ́n o kò sí ṣíṣe kò ṣàìṣe màá mú òdodo bàbá kan anytime tó bá ti rẹ́dì màá mú ẹ dé ọ̀dọ̀ bàbá tí mo sọ nípa ẹ. ta ló bínú ìyá mi ta ni mo ṣe ẹ̀dá níyà mi ṣe tó fi mí bínú ìyá mi tó yọ òróró ìyá ìyá má rojú kò sẹ́ni tí ológun tiẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti lógo dandan ní kó rógun dandan ní ká dààmú ẹ̀ ayé máa ń fawọ́ aago ni kò ságbára fún ọ láti pa kádàrádà. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára jẹ Jésù kábíyèsí ọlọ́run àti àgbẹ̀dá ayé orúkọ nítorí lè jẹ ọlọ́run á ọ̀nà ìgbà Ah. ẹ̀yin wọ ìgbà ọpẹ́ kẹgbà yìí wa lórí arákùnrin yẹn ìgbà ọpẹ́ kẹgbà yìí ah. olùwà àtúntẹ agbẹnìyà àyìnlógo bàbá mo wá ń tọ fún ìṣẹ́gun lórí arákùnrin olùwà ìṣẹ́gun ah. olùwà ìṣẹ́gun olùwà ìṣẹ́gun ẹ̀mí wa ìṣẹ́gun ẹ̀yọ́ ọkọ̀ wa ìṣẹ́gun. ọmọdé bẹ́ẹ̀ ẹ máa ṣàánú àgbàlagbà ṣé ní bó ṣe ń pa àwọn ìpínlẹ̀ ogun ọ̀wá palẹ̀ ogun ọ̀wá dùn ẹ má gbàgbé o ìtọrẹ àánú ó ṣe pàtàkì. smart kílẹ̀ tó fọ́lọ̀ ṣọ́ọ̀ṣì mi. Nobody is coming me. Tell me, kílẹ̀ tó fi pa. boss bàbá ẹ̀ ṣẹ̀ mi gbogbo wàhálà náà yìí ló ló kọ̀ sí mo ti ní intention pé all forgiveness is a sin. But I told you not to waste any bullet. ọmọ pé bullet yẹn wà traceable ni. Sorry. guy yẹn ó mọ smart and ọ̀kadẹ̀ lè fún I think that's the more reason to smart for the waste. Yes, boss. Yes. Thank hmm. you. I think. Ah, má lọ dúró, má lọ sùn o. Tùpá lówó lọ́wọ́, má lọ dúró, má lọ sùn o. Gbéná ojú wọn, má lọ dúró, má lọ sùn o. Smart shadow, má lọ dúró, má lọ sùn o. Bàbá, ó dàbí pé ẹ̀gbọ́n tí ń wí wo bàbá, ìyá ń jẹ mí o. Nígbà tí ìyá jẹ gbogbo nǹkan tán, ọ̀dọ̀ mi ló darí sí i. Ẹ wo jẹmí jẹmí ṣé ní bẹ́ẹ̀ tí ẹ̀ mọ ibi táyé mi wà mọ́ bàbá. Ẹ dàpọ̀ ẹ ṣàánú fún mi. Ọ̀dọ̀ mi tó o sì dáṣẹ̀ wọ̀ yìí Olódùmarè ọgbọ̀rọ̀ rẹ wò èmi gan bẹ́mi náà ṣe ń wọ̀ ẹ́ mo ọ pé o ti bá yàmú lẹ̀bi ẹ̀gbẹ́ sùn ìyá jẹ tí ó jẹ tán ọwọ́ àfàdàgbà ẹ̀tòrò lé olórí kò sí rùn lára rẹ bàbá wa rú ni lójú láyé àwọn onílẹ̀ láàbí léèrè wò èèyàn sì ní bẹ́kún wọlé mi kó má bẹ̀rẹ̀ jáde wọ́n ní bọ́ bá sú dẹdẹ láyé àwọn àwòrán ṣàṣà wọn agbóde ọ̀run wọn ó kàn bẹ̀ ṣàlàyé gbogbo ètò ìgbésí ayé rẹ bẹ̀ kó o fi sí ààyè ọ̀gá rẹ̀ tó ọ̀rọ̀mìnà bára gómìnà ìgbọ́n ẹlẹ́rìí ìpín atóyẹn tí ò sùn sí i bàbá ẹlẹ́sẹ̀ pàlàbà tọ́wọ́ lẹ̀ sí gbèbè ọ̀pẹ ọ̀run nìkan lọ́gbọ̀n lè tí ó là bẹ́ẹ̀ bá bẹ́ ń gbèrè òpin ọ̀rọ̀ wá tẹ́ bá bẹ́ nílò rò máa wíṣẹ́ ẹ̀yìn iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmúlọ̀tún ọlọ́kan lósì ààrẹ ọpọ ìtọọrọ ilé ọgbẹrẹ àkọ́kọ́ yẹrí wàhálà ògiri ta má fi rí pé bí má fi bí péré má fò lòlò fọhùn iṣẹ́ olódùmarè bá rán ọyàn jẹ o bá a bá fẹ́ mọ lójú aré náà bá bó mọ lẹ́sẹ̀ àárín wàsàwàsà lọrí wò wá àwò dábàá ẹni ti kàró àwò ni àwò lòun èmi lọgbẹrẹ wàá tún mi lẹ́ńbẹ̀ rèé. fọwọ́ fàlàbà tó lọ olókùú gbẹ lórí obì ẹnu mi má pa mí o ajá ò gbọ́dọ̀ gbàgbé olóore àgùntàn gbọ́dọ̀ gbàgbé iléèrí ajá tó bá gbàgbé olóore bó bá gbó títí kò ní kádùn àgbòmọ̀mọ̀ tó bá gbàgbé olóore àpáàdì ni ó jẹ kò ní jèrè mọ́ ẹ fi o ẹ fi o hey. ẹni bí ni wọ́n fún yí báwọn èèyàn ṣe máa ń wà láyé ifá ìrẹsì ayálọ́jáde fi hàn gbogbo aláìmoore dájúdájú ẹnìkan ti sun orí fún orí tó fi sùn. èmi ò fi fi sún yẹn rí láyé ìyẹn tí mo wà náà. ṣé ọbẹ̀ pé bálẹ̀kì ni ó pọ̀ pẹ̀lẹ́ lólè ọbẹ̀ wọ̀n yẹ̀yẹ̀ bí ìgbà tó ní kú mọ́. inú mo bá rí ní àárín tí mo bá lóṣù tí bá rí bí babaláwo mi bá mẹ́ta tó gbà kàdà mi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọ̀dà nítorí tí ń bá gbèsè ayé rẹ bọ̀ ọ̀rẹ́ nìkan kan tó kàn mí lójijì tó sọ fún ọ gbogbo tó rọ̀ gbèsè ayé rẹ. àbí wọn ò gbé sákèsì. arákùnrin ìgbín ni fún ẹni tí a kò fi ṣẹ́ rán tó ń jíṣẹ́ ìgbín ni fún ẹni tí a fi rántí kò jíṣẹ́ o arákùnrin arábìnrin kan ń bọ̀ wá sí ọ̀nà yìí ẹ ràn án lọ́wọ́ kẹ́ bá lè ran ara yín lọ́wọ́ ìgbọ́rọ̀ sàn ju ẹbọ rẹ̀ lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá mi lọ lẹ́ẹ̀kan sí ẹ ràn án lọ́wọ́ kẹ́ bá lè ran ara yín lọ́wọ́ àlàáfíà yìí. nígbà wa kìlọ̀ fún ọ kí ni ìwọ rò nílé ìlú ọkàn rẹ. kò yé mi ọ̀dà ọmọbìnrin pupa kan tó mọ́ra fẹ́rẹ́fẹ́rẹ́ ẹjọ́ wà kò rí àbẹ́ ẹjọ́ wà kò mo matter ti fẹ́ when you fẹ́ rí fọ́rọ̀ kan tó serious tó important. Lárúbọ̀ ajá mi. Mo ní kí n wá dùgbẹ́, kí n wá fẹ́ mi rí ọ. Torí mo rí lè bàbá ṣe ní gbogbo nǹkan tó ti ṣe believe pé ọkùnrin tó show me kiri báyìí wà ká tí wàá I will fall in love again you made me believe that real men still exist I am very grateful for everything you ni o ojú tó bá rò kò ní fún náà. òkú ewúrẹ́ ní sáwọ́ tátẹ́lútẹ́lú òkú àkùkù ní sáwọ́ àpẹẹrẹ má lè fún un. wọ́n gbá mi létí ọmọ tó mú wọ́n tì mí láyọ̀ ọmọ òkùnkùn wọ́n bàjẹ́ òṣà gbá lórí gbàrúgbàrúgbù. wọ́n lọ́mọ ta lè mí ṣe mo lé mi lọ́mọ bọ́ ọjọ́ kìíní àná. tó bá ṣe mi gbé mi lọ́mọ bọ́ ọjọ́ kìíní àná jẹ́jọ́ abẹ́bẹ́ ewéléwé kúkú abẹ́mọ̀ ni màá rọjò àkàrà bá wọnú epo lálẹ́ ọjà ariwo sùn. nílé ọ̀tá mi ariwo sùn. gbogbo ẹtí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ sọ jí mo fẹ́ rí ẹ̀ báyìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ń òkun ọ̀rọ̀ táwọn nìkan ni wọn wà dòrò ẹ̀kú wọn ibi ojúmọ́ tí má mo fẹ́ rí olókèrè báyìí etí olóògì ní òní lókè ajá kọ́mọ́ lè gbọ́ fún èkìtì èkìtì ọ̀yẹ̀là tó fẹ́ rí ọ ẹ̀lẹ́ o dákun èmi ni pè lórí ọ̀rọ̀ sọjí ni mò ń pè ọ́ sí kí ló ṣe. kí ni tí. ẹ ò ní bínú ni. wọ́n ní pèwé lábẹ́ pàbẹ́léwé pàgbé bọ́sà ọmọ àkọ́kọ́ gómìnà lámẹ́tẹ̀ẹ̀ta ṣe ọ̀nà ẹ̀tẹ̀ bá sórí ewé wọ́n tẹ òkú sórí mọ̀ wọ́n sákìrì mẹ́ta sọ̀kan ọlọ́pàá àgbàjá kí lọ́mọ ọ̀hún ṣe ṣàlàyé. ìwọ wá jóbi tí kú nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ sọ ọmọ ẹ ti ń pè ọ ọyá wèrè ni. bó ewé níbẹ̀ lórí ìfúnná bọ̀wọ̀ kẹ̀kẹ́ òòṣà tí Ṣàngó lè mẹ́rin ló lè sá. ìwọ ọmọ wípé jẹ́jẹ́ ìgbẹ́jẹ́ wúrẹ́ tuntun náà dẹnu lé bá gbọ̀n ní bá dẹrú ẹ̀wù ló wọ ọdẹ ọ̀nà ta. èmi pè ọ pé kí lọmọ ṣe fún ọ pé kò jẹ ìgbéyàwó olùgbẹ́ bẹ́ẹ̀ èmi lọ bá táwọn ọ̀rọ̀ pọ̀. ọjọ́ mọ̀sẹ̀ bíi mọ́ọ̀pù mọ́ọ̀pù tí ò máa wo ti ń bọ̀ pa

kájọ fìjà pẹ́ẹ́ta. ìwọ obìnrin àtẹ̀yìntọ̀ ewé ọ̀nà rẹ ṣe jù bẹ́ẹ̀ lọ ẹran ló fi jẹ bẹ́ẹ̀ ní bá mú mi lẹ́nu jù ọ̀gbẹ́ dànù. É ọmọ lórí láyà wá àyè dúró náà ṣẹ́kù ń wọ́n lọ́rùn ni àbí bó o tírù rẹ̀ fi tọ̀ mí wá sórí àgbàdá yìí wọ́n wá mi lẹ́sẹ̀ ògbèjì. bọ́nú ẹ mọ́ àwọn òwò obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán lọ́kùnrin tó lè dún màkúrú mọ́. ìwọ abirú àwọn ẹ̀pẹ́ wọn bàbá tó bí ọlọ́mọ tí wọ́n bá rírú wọn fẹ̀kùfẹ̀kù àyáwó ìsọlẹ̀ lẹ́gàn. onítọ̀ wá ní àyín ni wọ́n mú ọ so ni. ìkú àti tani ṣé wo ọmọ pàdé mẹ́ta làdé òjá mọ̀ ọ̀kan rà ọ̀kan nù ó rà ọ̀kan yòókù la fi tanná burúkú sọmọ aráyé lójú. iná yẹ o. omi ló kú omi borí abọ́lá nítorí àìsàn ìfokùn sọ́run adébábọ́ àtàpà kòrìkòrì jọ wọ́n ni wọ́n pa ìyá yín ni pé agbẹ́sọ̀rọ̀ lẹ̀ wọ́n ò lè dá ọ̀rọ̀ mi là gbọ́ bàbá bàbá lẹ̀ wọ́n ò lè parí mọ́ bàbá rẹ̀ ṣe gbàṣẹ́ wọ́n nílẹ̀ tájá bá wà orí arẹ ní wálé ilẹ̀ tájá bá wà orí arẹ ní wálé. lọ́wọ́ tẹ̀sí la ń wọ gbà. ó ṣèwọ̀ ó ṣèwọ̀ lójú báyìí ní sáwọ́ wọn nílé alára ó sì bàtà ní sáwọ́ wọn lóde ìdèrò alájáwájá onírọ̀rùn wọn rẹ̀ ìmú ìmúná ní tẹnẹsọ mẹran fún lójú kàkàkà ìtọkìnrin wọn ò ṣe kọlù bá tẹ ni àdó mẹ́ta làdó ayé ọ̀kan fún ọ̀kan sọnù ọ̀kan òkú náyé fi dámọ lẹ́kọ̀ọ́ àṣọ fẹ̀wọ̀n sọmọ́rọ̀ onígẹ́gẹ́ ni wọ́n fẹ̀wọ̀n fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ ó ṣí iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàgbé. kí la fẹ́ ṣe sí báyìí let's get this thing out of here ṣé òkú mú mi ò support relationship wa. Rẹ̀mí bóyá mú mi support ẹ ọ̀wọ́n support ẹ i'm less concerned the most important thing ni wípé i love you and you see tí mọ́mí bá padà mọ̀ wípé ìkọ̀kọ̀ wà ń bí wọ́n máa calm down later now you know i love you and you know that. tẹ́lẹ̀ èmi kò ní gbà bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ mi ní ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èyí kì í lè jẹ́ dọjọ́ alẹ́ iṣẹ́ mi ò ní bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́. jẹ́ à ẹ̀mí lẹ́kùn ó yà jẹ́ ẹ̀mí lẹ́kùn ẹ̀mí lẹ́kùn àtàwọn ọmọ fẹ́ pé ẹ̀mí lẹ́kùn ẹ̀mí ti bá mi ọmọ etí kọ́ bá mi ẹ̀mí lẹ́kùn ẹ̀mí lẹ́kùn ẹ̀mí ti bá mi ẹ̀mí ti bá mi o ikú ni àmì àmọ́ Rẹ̀mí lẹ́bù, ọdún yà máa yẹ o. Ọdún kẹ́ ọdún kẹ́ rẹ̀. Sọ́ni orí kú rẹ̀ o. Èèyàn àmọ́ síbẹ̀síbẹ̀ bọ́ ọba ní kò díjú bẹ́ẹ̀ ni ó ṣe ṣe kọ́ ọ bẹ́ẹ̀ yìí mọ́. Olódùmarè tó dá wa gan ní takọtabo à ń sẹ́ ẹ̀ èsì bójú kò láìfi wa lóòótọ́ sọjí ọ̀kọ̀ọ̀kan fa abẹ́rẹ́ gúnra rẹ̀ ìwòná kó tó fi gọ́ mẹ́yẹ òun náà mà pé yóò ti pọ̀ mẹ́rù ó rò kí aburú ni ó Nobody blames the tiger tail and goes God and so ever with will sword die by this sword. sọ mí dànù ṣòdì mọ̀ pé nǹkan táyé bá sọ ẹ́ dà wọn náà má fi bú ẹ tó bá dọ̀la. guys, you know, give me a minute. ẹwà Why? Why? Why? ń bọ̀ ń bọ̀. ẹ máa bọ̀ ká sùn. inú wa láti celebrate ẹ̀ ń bọ̀ ń bọ̀ ṣùgbọ́n. ẹ ṣáà rántí pa music yìí. ṣe fún ètò yìí ẹ ṣe dá lọ́mọbìnrin kò sí ọkùnrin tó lè mọ̀ pé lóyún fọ̀ tí ò ní gbà lọ́wọ́ yìí ẹ́ inú wa dé tẹ wá lọ lo self medication tẹ lọ tẹ kàn wá in fact ẹ má jẹ́ kí n parọ́ fún yìí o oògùn ti bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ lè lóyún wọn lè fi tẹ̀ máa ah! kẹ́ ah! ọ́. Sinachi. Ìbọ̀bọ̀ ìbọ̀bọ̀ ló dáríjì mi. Ọmọ ọmọ ṣùgbọ́n ó fẹ́ jọra àwọn ọmọ. Kọ́ tó fẹ́ kí n dà ní mo ti dà yẹn, ọmọ ti ń wo bí. Ó láìkẹ́. Ṣáájú, ṣé gbogbo freak me? Okay ṣàánú mi. ti dáràn báyìí eléyìí tó jókòó tó mọtí tó mọtí tí wọ́n ní kí n lọ bá fúnra lọ́wọ́ mi ò kúkú mèrò ọkẹ́ kó má ti wá lọ fìyàn ṣògo owó àmọ́ tí mo bá tún ní mi ò ní lọ bá ibo ni mo fẹ́ sùn wọ́n ṣíṣẹ̀ kan ló wà láàrin ikú àti iyè. Amém. attempt láti sọ fún pé káyọ̀dé tí ẹ̀ consider mi ìgbájú ìgbàmù ẹ wá wúrọ̀ ọkùnrin bẹ́yẹn 学习。 she dey call me her honey she wan chop my money she wan follow me go to the journey hey, eh. baby smart i'm in love with you you're my heart wetin be this? na designer i know say you fine pass rihanna ohun tó gbé gangan kò bá na òwe belebe. ó gbé ti bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ ló ń wọlé fi kódà awo mo ju ọ̀rẹ́ fún ọ má bínú pé mo là ọ́ lọ. awo <laughs> ogun wẹ iṣẹ́ ogun jíjà ní sí ẹran bàbá mi ni mo ṣe yàn láàyò òwò àdá ìpàdánù ọkọ lásán ní yọkọ lẹ́nu ìwọ ni ọmọ bínú rálá kò ní gbóbi olóbì ò ní gbàkọ jẹbùrí ariwo olùgbẹbẹ. ṣé àdìsí fún ẹ pé mo ti forgive me. what else do you want from me. I want you to believe one thing, that the love is still there. All right, we will get a cutting mutual láti sọ fún ẹ. Mutual láti sọ and ẹ pé mo lè ní bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èyí kì í lè jẹ́ dọjọ́ alẹ́ iṣẹ́ mi ò o iṣẹ́ mi ò iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èhè kí n lè jẹ́ dọjọ́ alẹ́ iṣẹ́ mi dọ́wọ́ olúwa ayé mi dọ́wọ́ rẹ smart you're the best mi máa dìṣẹ́ lórúkọ Elédùmarè o orí mi àpèrè bá mi tún ṣẹ́ mi ṣe iṣẹ́ mi máa dìṣẹ́ orí mi máa dàrú ẹlẹ́dàá mi ò bá mi tún ṣẹ́ mi ṣe iṣẹ́ mi ò ní bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èyí kí n lè jẹ́ dọjọ́ alẹ́ iṣẹ́ mi ò ní bàjẹ́ o iṣẹ́ mi ò ní bàjẹ́ iṣẹ́ mi máa dàrú o iṣẹ́ mi ò ní bàjẹ́ gbogbo mo fọjọ́ ayé mi ṣe òwúrọ̀ ọ̀sán alẹ́ kó má ṣe bàjẹ́ o kó má ṣe bàjẹ́ o èyí kí n lè jẹ́ dọjọ́ alẹ́.